ọlọ́run tí ò lábùlà. nọmba one ìfẹ́lódùn zone opposite pelvic block ògbèrè ìdí ọ̀sán muslim ìbàdàn or you reach them to enrol your children on zero seven zero three zero three nine zero one three nine or zero eight zero six zero zero five five seven six eight ibnu kemi abuja college knowledge is life. bisimilahi alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adàpẹ́ atọrọ àlékún ìkẹ́ àtìgẹ̀ ọlá ọlà ọlọ́run fún àlejò Muhammad àtàwọn ará ilé rẹ̀ lápapọ̀ àtàwọn sọ̀hábà ìlọ́kùnrin ìlóbìnrin ọlọ́run bá ní ṣùgbọ́n lẹ́nu ìkẹ́ ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run kẹ́ wa láyé nínú sáré àti lọ́jọ́ gbòǹde àlùkìyàmù. àná à ń sọ nípa wọ́pùsùn ìjánà ìròyìn àlùjánà àti àwọn iṣẹ́ ó mójútó bí yàn bá fẹ́ wọ àlùjánnà onídẹ̀ra ọlọ́run o méjì wọn ṣàfẹ́kọ̀ọ́ ẹnìkọ̀ọ̀kan wọn ní àlùjánnà onídẹ̀ra o. a máa tẹ̀síwájú lórí agbárin yẹn lónìí ṣùgbọ́n kó tó di pé a máa tẹ̀síwájú àwọn akẹ́kọ̀ọ́ wa wọ́n mọ̀ ní nǹkan kan tí a fẹ́ wí falyatafaddal mashkura. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم قزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين هذا قسم الله ọlọ́run jẹ́ kó gbàgbé ìmọ̀ ní ìtẹ̀síwájú a máa sọ nípa ìròyìn àwọn tí ó wọ àlùjánnà onídẹ̀ra àwọn ṣẹ́wó ilẹ̀ yóò mójútó ká tó lè wọ àlùjánnà kí n tó lọ síbi eléyìí àdéhìsì kan mo tún fẹ́ mú wá nípa ìròyìn bálùjánnà bó ṣe rí Anas bin Malik ọlọ́mbàmíyọ́nù sí i olóògbà wá ó ní ànábì ọlọ́run sallallahu alayhi wa sallam sọ pé làmáwò díàn kọ́dàmì àhádìkùn fìlìjánná khayrun minad dunya wa ma fiha. ayé nìkọ̀ọ̀kan yín nínú àlùjànnà onídẹ̀ra ìyẹn ni pé àyè ibi tá a máa gbé fìdíjísẹ̀ sí àyè ibi tá a máa gbẹ́sẹ̀ sí nínú àlùjànnà onídẹ̀ra ó lóore ju ayé àti ti ń bẹ́nu rẹ̀ lọ wọ̀lọ̀ anamọ̀rọ̀ àtàmìnísáyì àlìjánà tọ́lọ̀mbá fún obìnrin kan nínú àwọn obìnrin àlìjánà tọ́lọ̀mbá fún láǹfààní láti yọjú wo orílẹ̀ àdọ́ àtìmáàbà ìnáwó náà ìmọ̀lẹ̀ ara obìnrin ìmọ̀lẹ̀ pọ̀ ra yọjú kì bá gbanti ń bẹ lálàfo sámà àtìlẹ̀ yàtọ̀ sí lẹ́yìn wàlàmọ́lẹ̀ àtìbẹ̀ ìnáwó máa rí ha ń ti ń bẹ láàrin sámà àtìlẹ̀ kìbá kún fún òórùn dúndùn obìnrin àdìjẹ́lẹ̀ wàdànà sí ìfowá ìborí síkáàfù ọmọbìnrin àdìjẹ́lẹ̀ onídẹ̀ra fáyọ̀rùmìnà dúnyà wọ́n mọ̀ sí yá ó lóore ju ayé àti ní ti lẹ́mẹ̀ lọ. wọn kò kábi kó wá sí máa jẹ hàn pé à ah, olómùdá náà wà lìjánná o olómùdí àwọ̀ àmì ọ̀wà tó àfi ká ṣiṣẹ́ kálọ̀ wo ní sọ́dọ̀tò Ali Imran kágbọ́n tọ́nà ọba tó sọ níbẹ̀ nípa ìròyìn àwọn tí ó wà lìjánná díẹ̀ ń bẹ̀ ni a tún wá kọjá lọ sínú súrà míì ìyẹn nínú Suratul Mu'minun àlàyé ìròyìn irú tá a ṣe kálíbà wà lìjánná onídẹ̀ra a tún gbọ́ níbẹ̀ náà sínú Suratul Ali Imran wasari'u ila magfiratin min rabbikum ọlọ́ni ẹ̀sà lápá ń tètè ẹ sáré ẹsìn réèdè lọ síbi ìtọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run báyìí wàjánà bákan náà ẹsẹ alápá ń tètè lọ síbi àlùjánà onídẹ̀ra àlùjánà tó ṣe pé àrùdúwà sàmàwá sùwàdà àrùn ìbú rẹ̀ bẹ́ẹ̀ fífẹ̀ àlùjánà ó tó kápá sámà méjèèjì àtìlẹ̀ méjèèjì kápá pọ̀ tani ọ̀wá wọ̀ ọ́ ọ̀hán ìdílé àtìlẹ́yìn mọ̀tẹ́kìn àṣelọ́jọ́ àpèyàmà rẹ̀ lẹ̀ àtọ́jú rẹ̀ lẹ̀ fáwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́run. Sunday alladhina yunfiquna fi sarra'i wad dharra'i àwọn tó ṣe pé lójò lẹ́rùn ilé máa ń náwó wọn sójú ọ̀nà ọlọ́run ìgbà tára dẹ̀mù wọ́n náwó ìgbà tí nǹkan ò tún ṣe tó bó ṣe máa ń ṣe wọ́n tún náwó wọ́n náwó wọn nígbà ìdẹ̀kùn wad dharra'i nígbà ìnira wọ́n tún náwó wọn sójú ọ̀nà ọlọ́run àìrówó ná kì í jí wọn kára ọjọ́ ìyá kò ní wọn ní ẹsẹ̀ ń nígbà ọjà yá bẹ́ẹ̀ náà ni ẹ nígbà tó bá kúkú díẹ̀ káàtó. wàlíkà bìmí ní lọ́gọ́ àwọn tó ṣe pé máa ń gbèbí bá máa dáríjì náà àwọn tó ṣe ṣùgbọ́n wọ́n ṣe àmójúkúrò fún nítorí ọlọ́run ọba nìkan ṣoṣo. wọ́n lè hàn àfihàn dání na àwọn tó ṣe pé wọn kì í máa ń hùwà bá dé ẹ bá dà ń lóògùn náà àbí kí n fọ́ lẹ́yìn ọlọ́run tó bá ṣe báyìí dáadáa ni a ṣe o wallahu yuhibbul muhsinin ọlọ́run nífẹ̀ẹ́ sí àwọn olùṣèrèrè walladhina idha fa'alu fahisha àní nínú ìròyìn wọn ni pé àwọn làwọn tó ṣe pé tí a bá wu ìwà kan àbí ń ṣiṣẹ́ kan tó burú jáì àwùjọ́làmù àrùn fúsáhùn àbí ń ti ẹ̀bù ẹ̀mí ara wọn sí lọ́gán zakarulọ́hà lọ́gán wọ́n ti rántí ọlọ́run fọ́sítágófàrò lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n bẹ̀yẹ bẹ́ẹ̀ ni wọ́n máa tọrọ dárí jẹ́sẹ̀ lọ́sọ̀dọ̀ lọ́wọ́n ọba wọ́n máa ń yẹ fẹ́rù lónà bá kọ́sẹ́nì kankan tó lè forí jin wọ̀lá mi yóò ti rú àlànà fáàlú wàhùn yà á lámú àwọn sáàwì ìsìn abáṣẹ fún ìsẹ̀ tí máa ń ṣe aborí kankan tí máa ń takú ti ẹ̀sẹ̀ lọ́rùn lọ́gbẹ́ tí a bá ti tẹ̀ báyìí tí a sọ̀rọ̀ àdáríjì ẹ̀sẹ̀ lọ́sọ̀dọ̀ lọ́rùn wọn ò sẹ́rí kò ní ẹ̀sẹ̀ ni o wọn ò yẹ máa takú ń di ẹ̀sẹ̀ tí a sì mọ̀ wípé ẹ̀sẹ̀ làwọn ṣẹ̀ tàbí tí a sì mọ̀ bọ́lọ̀ ńlá bó ṣe gbangba tó àti a bá ń fi ọkàn a rí pé ìròyìn àkọ́kọ́ fẹ́ntì ọ̀wọ̀ àlùjánnà onídẹ̀ra sífàtò tákùwà ẹ̀ntì ọ̀wọ̀ àlùjánnà yóò bẹ̀rù ọlọ́run o àwọn wa lòlùbẹ̀rù ọlọ́run alladhina taqaw rabbahum làwọn tí wọ́n páyọ̀ ọlọ́run wàtàkàdù yàtà bí fún àní à ń fáyọ̀ ọlọ́run yàtọ̀ sí pé à ń fáyọ̀ ọlọ́run wọ́n wá mú gàgá kan léyìí tí ó kọ dí wọn tí wọn ò fi ní jìyà ọlọ́run kí ni tí a fi ṣe gàgá lèfàáyìn lè máa àmọ́ra ọ̀hún bá òde yìí gbogbo nítorí wọn bá pa wọn láṣẹ pátá gbogbo ẹ̀ ní ń ṣe wọ́n ń ṣe tọ́ àtànláwò lẹ́yìn tí ń tẹ̀ láti ọlọ́run wọ́n rọjà ń lè sàwádì àní wọ́n ń ṣe ìfẹ́ inú ọlọ́run lẹ́yìn tí ń ràn kàn tí ń ṣe àgbéǹlé ẹ̀sán látọ̀dọ̀ ọlọ́run gbogbo tọ́lọ̀ ni wọ́n jìnà sí tààrà kò máa nà á ó máa ní o gbogbo tọ́lọ̀ ni wọ́n jìnà sí pátá gbogbo ẹ̀mí agbẹ́jù lé o wọ́n ṣe bẹ́ẹ̀ tọ́ àtàǹdá o láti fi tẹ̀ láti ọlọ́run wà á ó bá ń mìíràn kọ́ bí àti pé wọ́n ń páyà tí wọ́n fẹ́ jí ọlọ́run. ìní pé tábà ń sọ nípa àròyé ẹni tí ó wà lìjà náà èèyàn ọ̀kọ̀ọ̀kọ́ bẹ̀rù ọlọ́run náà o ẹ̀jẹ̀ á máa wá bẹ̀rẹ̀ àwa léèrè pé ǹjẹ́ mo bẹ̀rù ọlọ́run tí wọ́n náà bẹ̀rù ọlọ́run yìí àwọn tọ́lọ̀ ní àmọ̀ṣe èwo ló ti ṣe ń bẹ̀ èwo ló jìnà sí ń bẹ̀ àwọn tọ́lọ̀ ní a ṣe ìjó ìṣe bí tó ń kírun lásìkò rẹ̀ ọmọ ìlú wà sí yọ̀sàká ọmọ yọ̀sàká àwọn aláìní náà kún ẹgbẹ̀ẹ̀gbẹ́ rẹ̀ yìí ọ̀sán pààrọ̀ ọkọ̀ ọ̀sán pààrọ̀ ọkọ̀ ni ọwọ́ ànílòlò bámúbámú la yó àwọn ọ̀fẹ́ màdébí ń pẹ́ di kankan kò sì ní èṣe tí máa ń páyọ̀ lọ́nà tí máa ń ṣe dáadáa sáwọn ìdá lọ́nà. ìròyìn ẹlẹ́ẹ̀kejì alladhina yunfiquna fi sarra'i wa dharra'i ni làwọn tó ṣe kí wọ́n máa ń náwó lójú lẹ́rùn. ẹni pé tá a bá ń sọ nípa owó níná yìí bẹ̀rẹ̀ látòrí ìzàká tọ́jú ọ̀ràn yẹn wọ́n máa ń yọ ìzàká o wọ́n fi ń ṣe àfọwọ́wọ́ wọn. wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ni kan ọ̀mọ bówó àwọn ṣe pọ̀ tó ọba tó fáwọn lówó ọmọ bá wọn tó. bí ẹ̀ ṣe wá ń yọ ìzàká tọ́jú ọ̀ràn yẹn wọ́sọ̀dàkọ́ọ̀t bẹ́ẹ̀ ni a tún ń ṣe ìtọ́rẹ àná bí a ṣe ń tọ́jú opó ni a ń tọ́jú ọmọ òrukàn ni a ń ṣe dáadáa fáwọn tí ọ̀rọ̀ wọ́ rí láàrin àwùjọ wọ́n náwó wọn jìyàdàn fi sabilillah láti lè bá a fi máa jagun sójú ọ̀nà ọlọ́run wọ́n náwó wọn ìsàrà nígbà àdẹ̀kùn ìgbà tí nǹkan dùn nígbà gbẹdẹmukẹ ìgbà tí nǹkan ọ̀bà tútù àsìkò kọ̀ọ̀bà kò lé wọ́n tún náwó wọn sójú ọ̀nà ọlọ́run ìbéèrè wa ni pé tí wọn náà ṣé òyìn ti ń bẹ lára rẹ tó ń ṣe dáadáa sáwọn aláìní ọ̀n tọ́jú ọmọ òrukàn àwọn opó ń kọ́ tó ń ṣe dáadáa sí wọn àwọn aláìní jẹun ládùúgbò tó ń ṣe dáadáa sí wọn bí ìbá ṣe é yà sí máa ṣe báyìí o lára ìròyìn tí wọ́n wà nínú náà lò. ìròyìn ẹlẹ́ẹ̀kẹta alikazimin albayi ni làwọn tó ṣe wípé yahbisu nàgàdàbà wọn fún ìdíkínú burúkú bí àwọn wọn máa ń gbé ìbínú wọn máa ń gbé mìíràn tí wọ́n bá bínú báyìí àti tí ìbínú bá fẹ́ bí wọn báyìí wọ́n pa ìbínú wọ́n pa wọn rà ní. aláwọn táwí yìí wọn kì í ní kéèta ọmọ nìkejì wọn wọn kì í ní inú. lára àròyìn wọn àlàáfíà náà nì náà yẹn ni pé yàá fún amúndọ̀lá màmú ẹ̀ ń bá bù wọn sí tẹ́mbálágbára ti fìyà jẹ́ padà wọn ò lè sàmójú fún wọn ò lè fìyà jẹ́. aláwọn táwí yìí ń tí a ṣe dáadáa ni wọ́n lọ́wọ́ yóò ọlọ́run nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí bá ń ṣe dáadáa pátápátá. lára ìròyìn wọn alẹ́bí ilẹ̀ ìdáfà ló ń fa ìṣàtà lára ìwọ́n ni pé tí wọ́n bá wu ìwà èyí tó burú jáì. tábà ń sọ nípa fáhíṣà máa yẹ sẹ́f ẹ̀ṣù mí nà dùnúbì àwọn ẹ̀ṣẹ̀ àwọn ọ̀ràn èyí tó burú jáì tí wọ́n bá dà. àwọn ẹ̀ṣẹ̀ yìí ń làwọn kàbáyé rò àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bí ká ṣẹbọ sọ́lọ̀ bí ká jalè bí ká ṣe tìǹà bí ká dúró tìǹà máàyàn ètò ìyá ṣe bàbá ẹ̀rí èké owó èlé gbígbà owó àbẹ̀tẹ̀lẹ̀ owó àbẹ̀tẹ̀lẹ̀ olè jíjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá. tí wọ́n ti di pé àwọn dẹ́ṣẹ̀ lọ́gà wọn ó sì rántí ọlọ́run bá táwọn ṣẹ̀ wọn ò ní wo pé ẹ̀ṣẹ̀ kan ó kéré gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lójú wọn kẹ̀lí ẹ̀rọ ni o wọ́n sì mọ̀ pé bọ́sẹ̀ ń ti ń forí ẹ̀ṣẹ̀ jẹ́ ni àfọlọ́run bọ́ bá àlékè ọlá nìkan wọ́n yà àtọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́run wọ́n gbà pé kò sẹ́ni tó lè forí ẹ̀ṣẹ̀ jì àwọn àfọlọ́wọn bá nìkan wọ́n lámì ìṣẹ́rù àdámọ́ fáàn ló wà wọ́n yà àdámọ́ yẹn ni pé wọn ì máa takú nídìí ẹ̀ṣẹ̀ tí wọ́n sì máa títóbi ọlọ́run ọba tó gbangba pé bí ọba fìyà jẹ ní ìyá rẹ̀ ọmọ lágbára ọlọ́run ọmọ lágbára pọ̀ wọ́n bẹ̀rù ìyá ọlọ́run tó jẹ́ pé bí wọ́n bá ṣe ẹ̀ṣẹ̀ kan àbómi lọ́gbọ́n òní wọn ó tètè tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ sí ọ̀dọ̀ lọ́wọ́ bá ìròyìn yìí sì ń bẹ lára tiẹ̀ ní tí àṣẹ̀kù bá lọ yà ní abẹ́ ńtọ́ta kú síbi ẹ̀ṣẹ̀ gbọ́n táwọn afáàfọ̀ wọn ní lákẹ̀bí ọ̀rọ̀ta máa tàwọ́ bá ti wà lásọ̀ bí ọ̀rọ̀ta máa lè ìsọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ bó ti lè wùkọ́ tóbi tó bí yẹn bá ti tú bá kì í ṣẹ̀ṣẹ̀ ńlá kékeré tó ọ̀jáwọ́ ń di rẹ̀ ìní ọ̀padà dé ní ńlá mọ́ lọ́wọ́ ẹ̀já bẹ̀rẹ̀ náà ìròyìn díẹ̀ nípa àwọn iṣẹ́ èyí téèyàn ó ṣe téèyàn bá fẹ́ wọ àlùjánnà ìlàtìgbọ́n ọ̀la lágbára ọlọ́run á tún máa tẹ̀síwájú nípa àwọn iṣẹ́ tá a mójútó tá a bá fẹ́ wọ àlùjánnà onídẹ̀ra abdullahi ọbaṣẹ́ wàhálà wàhálà kó ṣọ́wájú ọ̀la lọ. fún ìbéèrè mi kan àbó mi ẹ̀já pè sórí zero eight zero five three four five eight one seven two zero eight zero five three four five eight one seven two títí ọ̀la náà èmi lọ́mọ ẹ̀yà ilẹ̀ islam عبد الرحمن أولالك محمد الأول مع السلامة